ọba tí ò gbẹ̀mí wa kí ramadana tó dé tí ó sì tún gbẹ̀mí wa nínú ramadana o dàkún má gbẹ̀mí wa kí ramadana bá tán ọba tí ò gbẹ̀mí wa kí ramadana tó dé tí ó sì tún gbẹ̀mí wa nínú ramadana dákun má gbẹ̀mí wa bí ramadana bá tún tán. eléyìí ni mo fi kí wa láàárọ̀ yìí káàbọ̀ sórí ètò wa ètò yín Ramadan Kareem ọlọ́run ọba ọba tó tọ́ wa látẹ̀sí tá a fi mú Ramadan ọdún yìí àwọn abẹ́rẹ́ ńlá láyà tàláfíà ẹni èjì ẹ̀ta ẹ̀rin ó dogún ń pọ́gbọ̀n lọ báyìí ọlọ́run dákun mọ́sá gbà lọ́wọ́ wa o ọ̀la nàbí lọ́dọ̀ rẹ ẹnu ọba tó kù náà ọlọ́run já rí gbàjá láyọ̀ àtàláfíà kọ́ wa gbà lọ́wọ́ wa o ọlọ́mọdà lùwáláyà ọlọ́mọdà lùwáláyà ọlọ́mọsá gbà lọ́wọ́ yá gba ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lókè pẹ̀ ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah wala la hawla wala quwwata illa billahi ilà àlè ilà asim. èmi náà ni alhaji abdulkadir yusuf ọba ọwọ́ àdúrà yìí náà lọ́kàn rẹ̀ sórí ètò ètò tẹ́ ẹ ti mọ̀ bí ẹ mọ owó ni sórí iléeṣẹ́ tẹlifíṣàn tẹ́ ẹ mọ̀ bí ẹ mọ owó orísun orísun tẹlifíṣàn tó mọ́lẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé hmm. ọlọ́run o abẹ́ ọ ni afọlájọ́ wala la hawla wala quwwata illa billahi al-ali al-azim àwọn adúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n dúró tiwa gbẹ́gbẹ́gbọ́n lórí ètò tọdún yìí náà bó ti tó fi ṣeé ṣe bàbá wa alhaji wa professor ahmed bin salahuddin adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o ọlọ́mọba adúpẹ́ lọ́wọ́ yín ọlọ́mọba san ilẹ̀sán rẹ̀ aláṣẹ àtòdarí iléeṣẹ́ standard insurance consultant limited tọ́kalẹ̀ sí nàbàtà three victoria robi eke street ní Lekki phase one ọlọ́run ní fi yín sílẹ̀ o adúpẹ́ lọ́wọ́ yín o ìyá wa alájà wa kàdíjà sọ́ọ́lá ìyá àdínní ọwọ́ àdúrà dáwà foundation adúpẹ́ lọ́wọ́ yín o ọlọ́mọba àsán yín lẹ́sàn-án rẹ o alájà Kudrat kọ́lé towó apàṣẹ àdínní ọwọ́ àdúrà dáwà foundation adúpẹ́ lọ́wọ́ yín o ọlọ́mọba àsán lẹ́sàn rẹ o alájà Mansura toríwa tóyìn látàbẹ́kúta adúpẹ́ o ẹ ṣeun o ọlọ́run dákun gbogbo asọ́tẹ́ kó fún wa ọlọ́run ní jẹ́ yín sí òhò àṣírí yín ò ní tú o alájà Abdulwasi Adeleke adúpẹ́ lọ́wọ́ yín o ẹ kú àdúró ti wa Garment Business Consulting Limited adúpẹ́ lọ́wọ́ yín o iléeṣẹ́ yín ò ní bàjẹ́ o wọ́n rà fana omakana aliyan alhaji wa abdullateef ọyásípẹ àtìyàwó wọn alhaji wa ọyásípẹ adúpẹ́ lọ́wọ́ yín o ẹ kú àdúró tí Ọlọ́run bá àdúró tì yín o Ọlọ́run ẹni Ọlọ́run la ilaha illallah ẹrú Ọlọ́run tọrọ kùránì fún wa ọlọmọsàbà sanyín lẹsàn rẹ o alhaji wa abdulhakeem ọlánrewájú olúgbòye aláṣẹ àtòdìdarí iléeṣẹ́ ọlánlinks property Ọlọ́run níjọ bàjẹ́ fún yín o ìyàwó yín náà kí wọn wà alhaji wa mardiya olúgbòye Ọlọ́run bá wà pẹ̀lú yín o ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run la ilaha illallah first fans tí mo nínú fámìlì yín ajá yusra ẹ bá ń kí púpọ̀ ọlọ́run bá dọ́mọ náà sí kọlọ́njọ́ lálùbáríkà ọ̀làlá hawla wàlà quwwata illa billah mo fi tiẹ̀ mo fi kí gbogbo àwọn ọmọ kéékèèké tí wọ́n fẹ́ràn ọwọ́ àdúrà tọ́lá àwọn ọmọ kéékèèké fẹ́ràn mi gan ẹlòmíà sá gba fóun lọ́wọ́ òbí ẹ̀ fóun sáfẹ́ bá ọfẹ́ bá ọwọ́ àdúrà sọ̀rọ̀ lẹ́gbẹ́ ọlọ́run mo sábà ń dúpẹ́ fún yín o ọlọ́run jẹ́ lálùbáríkà o ọlọ́run jẹ́ soríire ọ̀làlá hawla wàlà quwwata illa billahi al-aliyyil azim gẹ́gẹ́ bí ètò akẹ́bẹ́ tí mo bá ṣe ń ṣe òun náà ni wípé àtàkọ́sọ́ nísìn a lọ wo ẹ̀kọ́ ramadana wa tí a bá wo ẹ̀kọ́ ramadana tán a darí sílùú lọrin lọ́dọ̀ bàbá wa lálẹ́ Qur'an tàbá wa dé látọ̀dọ̀ bàbá wa lálẹ́ Qur'an a wà padà sínú stúdíò èmi àtàlejò mi a wà bẹ̀rẹ̀ ní rẹpẹtẹ ní rẹbutu kí la fẹ́ sọ̀rọ̀ lórí lónìí ọ̀rọ̀ tó kàn yín tó kàn ni o torí bí n ta fẹ́ sọ̀rọ̀ lórí lónìí tẹ́ ẹ̀ bá mójútó ẹ lè má láàwẹ̀ gbogbo àwẹ̀ ọgbọ̀njọ́ tí yẹn bá gbà tí ọba mójútó ń ta fẹ́ sọ̀rọ̀ lórí yìí yọkàn pé àwẹ̀ wọn máa rọ̀ lókè báyìí ni kí ni nǹkan náà ẹja lọ kádínà ṣùgbọ́n ẹja lọ kọ́kọ́ lọ sí orí oríìtage wa tá a bá lu ẹ̀kọ́ Ramadan tán káwa darí sílùú lọ́nà lọ́dọ̀ bàbá alálùkùránì ẹ ṣeun ẹ kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wa Ramadan Kareem hmm, mo rò pé ń gbádùn gbogbo bó ṣe ń lọ wá sílẹ̀ ẹ pè wọ́n sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero thirty six thirty seven ninety four forty one zero eight zero thirty six thirty seven ninety four forty one ẹni tẹ́ bá dẹ̀ fẹ́ kí lecture bàbá kọ́ máa continue fífún lẹ́yìn àwẹ̀ lecture ti wà nílẹ̀ rẹpẹtẹ káńkàrà àwọn tí ó gbowó kalẹ̀ ká máa sọ ẹ̀ ni kọ́lọ̀ mọ́sà gbogbo aláṣírí torí pé gbogbo ẹni yóò tó bá dá sí ọlọ́run ọlọ́run ọ̀dà sí ẹ̀ náà tó gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ètò wa ní ètò wa Ramadan Kareem wa ni pé kí a tún gbé àwọn àfa wa lẹ́yìn tá a bá gbọ́ wá sí tán láti lọrin ká ká tún gbàlejò àwọn àfa ńláńlá ìdí nìyẹn tó yẹ pé àwọn bàbá mi ti gbọ́ gbà lálejò lónìí àwọn náà ni àwọn àfa àwọn àgbà fadilatu sheikh al-imam ayub othman salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa alaykum salam wa rahmatulahi ta'ala wa barakatuhu. ọlọ́run jẹ́ àárín pẹ́sà akóńgbẹ akópalẹ̀mọ́ ọdún ọlọ́run jọba dáadáa ọlọ́run nàbí lọ́dọ̀ ẹ dákun bàbá ń tà pé wákàjọ ìyànjú ní àárọ̀ yìí òun náà ni ọ̀rọ̀ nípa zakatul fitri torí a mọ̀ pé àwẹ̀ là ń gbà yìí a ti ń múra láti parí ẹ̀ báyìí a ti ń palẹ̀ mọ́ ọdún báyìí ó wá yẹ ká jẹ́ gbogbo mùsùlùmí ayé ọmọ níta ń pè ní zakatul fitri kí ló fẹ́ ṣe lára àwẹ̀ wọn báwo ló ṣe pàtàkì tó báwo la ṣe yàn lọ́dún yìí bisimilayi. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين والصلاة والسلام على رسول الكريم سيدنا ولانا محمد بن عبد الله وآله وصحابه أجمعين أما بعد adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run a fi ìfún òjíṣẹ́ ńlá anábì wa muhammad anábì tó jẹ́ pò náà ni ẹni tó fi ń lóore jù lẹ́ni tó fi ń gbààwẹ̀ tó fi gbà á pẹ̀lú mímọ́ bọ́lọ̀n sí pa á kẹ́gẹ́ fún anábì wa muhammad kó kẹ́ àwọn ará anábì kó kẹ́ àwọn sàábì anábì wa muhammad kíkẹ́ náà kó sàn lórí gbogbo àwọn àfáwa látọ̀dọ̀ bàbá wa sọ ìbìlì wilayatul kubra fadilatu sheikh adam abdullahi ilori rahimallahu alori ọlọ́mba akẹ́wọn bàbá wa kamaluddin bàbá yusuf abuhaji ọlọ́mba sàlékùn kẹ́ gbogbo wọn kọ́lọ̀ wa wọlé àti wọn kọ́ bá sọ gbogbo àwọn àfáwa tá a rí lẹ́ni látọ̀dọ̀ bàbá mudir merkaz bàbá wa fadilatu sheikh abibullah adam abdullahi ilori bàbá wa fadilatu sheikh abdulwahab subi algamawi bàbá alketu bàbá alfa gbogbo àwọn àfáwa pátá wọ́n fi dérí bàbá wa tí ajókòó ti náà fadilatu sheikh muhammadu yusuf abdulkader ọwọ́ àdúà ọlọ́run ní fi yínlẹ̀ o gbogbo tí ń jẹ́ ọwọ́ àdúà ò ní bàjẹ́ a fi kí gbogbo tí ń jẹ́ àfa pátá nílé ọwọ́ àdúà àti jákèjádò ayé láì ní gbara wa lásìkò sakatul fitri sunnatun wajibatun sunna ni ṣùgbọ́n àwòrán yẹn ni wọ́n máa pa àwọn sunna kan ní sunnatun muakkada sunna ta ti kàn nípa tí mo máa ti bá ní gbàgbé nígbà tí anábìsẹ́ jíra tó dọdún kejì tí ramadana dé bẹ́ẹ̀ ni sakatul fitiri tẹ̀lé kí lọ́lọ́run fẹ́ kí lànàbí fẹ́ ká lò ń bẹ́ẹ̀ tọ́lọ́run fífi gbé sànàbí tọ́lá ànàbí yẹn sọ̀rọ̀ pẹ̀lú fẹnu wa man yantiku anil hawa in huwa illa wahyun yuha bẹ́ẹ̀ bá rí inú alukurani tá ànàbí bá sọ ọlọ́run ló sọ fún ànàbí kó sọ débi kan tá a fi rí àdísì kùdìsí yìí tọ́ pé ní àwọn èyí ń gan ọ̀pọ̀ ní sínú alukurani ṣùgbọ́n ó fẹ́ bá alukurani dọ́gba tọ́lọ́run ò ní fẹ́ nìkan kan ránṣẹ́ ànàbí ni ó máa sọ ọlọ́run ma gbọ́ ànábì ọlọ́run ma sọ fún ànábì ànábì ó sì ma dáhùn naam ànábì wá sọ nínú ọ̀rọ̀ zakatul fitri ó ṣàlàyé ẹ̀ fáwọn sàábé nígbàtí ibn abbas ló gbọ́rọ̀ náà wá ó ní bayyana rasulullah sallallahu alaihi wasallam zakatul fitri ànábì ṣàlàyé tí ń jẹ́ zakatul fitri fún wa kí lè ànábì ní pàtàkì tó fẹ́ jẹ́ ni pé torí pé wa ma halala Allahu wala arama lọ́hùnmá arama ilẹ̀ almanfa'a ọlọ́run ò ní ṣe nǹkan kan lẹ́tọ̀ fún wa ẹ ṣe ojú kòkòrò sí nǹkan báyìí ẹ yóò máa láǹfààní fẹ́ni tí ń ṣe láyà tàlìkìyàmà ọlọ́run sì ní sọ pé ẹ má dédi nǹkan yìí tó bá sọ pé ẹ má dédi ẹ ó láǹfààní tó fẹ́ ṣe fún wa ní ayà tàlìkìyàmà náà hmm. lànàbí fi wá sọ fún wa pé sakatul yìí nínú nǹkan tí jẹ́ ntálàwẹ̀ ṣe tí ò tó ṣe mọ̀ pé bàbá ṣe adam sọ nínú wà sí ń gba ayé ní nílùú táwa wà yìí ọlọ́run gba bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ wa a lè díjú rìn a sì wà nínú ìlú tó jẹ́ pé ní mùsùlùmí nìkan kọ́ ló wà ń bẹ̀ aláwẹ̀ nìkan kọ́ ló wà ń bẹ̀ ẹ rí nǹkan mi tó jẹ́ pé ojú ò rí tójú bá sì rí yóò gbé sínú làákàyè làákàyè wọn á nítàn máa sí káwẹ̀ tó dáa padà pé a ah, ṣètọ́ nílé ń dé yìí gbogbo kíní ẹ̀ ta ti ṣe ìta àmà àtẹ̀yíta àmà èyí tó jẹ́ jìjì èyí tó ṣe pé àwa náà rí tó jẹ́ pé àmọ́mọ̀ sí ni ṣùgbọ́n tá a bá wá gbààwẹ̀ tán sakatul fitri tá a bá yọ yóò máa jẹ́ tí ó máa fọ́ mọ́ òun náà wà nípò kasujudul sahwi gẹ́gẹ́ bíi pé kéèyàn ṣe bàdí kàbùlí lórí irun sẹ́mọ̀ pé ń tá a bá rò irun a le kírun láìrò kankan ń tá a bá rò ń bẹ̀ wá nítò ń tẹ́ fi tán rẹ̀ ni pé ẹsẹ̀ sùjúdù kàbùlí àwòbàdí hmm. bẹ́ẹ̀ náà ni ipò sakatul fitri fún sọ́ọ̀mù Ramadan wọ́n sà lẹ́sà fún àwẹ̀ Ramadan ni pé gbogbo ẹni tó bá ti gba àwẹ̀ tó parí làwọn oníwákan lọ wá awe agbàwẹ̀ máa yọjá àkà ẹ̀ máa gbọ́ hmm, àwẹ̀ rẹ̀ rọ́ lóòkè bí àdán hmm, àwẹ̀ rẹ̀ rọ́ lóòkè bí àdán Hmm. wọ́n lẹ́ni tó gbàwẹ̀ tó wá gbàwẹ̀ parí tí ò wá yọ jákà sakatul fitiri ah àwẹ̀ rẹ̀ ń rò dodo ni ọlọ́run tí gbà á lọ́wọ́ ẹ̀ kọ́lọ́run lè gbàwẹ̀ wa délẹ̀ náà fi ní ká yọ sakatul fitiri anábì sì ṣe lọ́rọ̀ yẹn fún wa fọ́rọ́dọ̀ rasulullah sallallahu alayhi wa sallam sakatul fitiri alal muslimin fún gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí alhurun wàlá awil abdu zakar wal unza zogir wal kabir ọba àjẹ́rú ọgbọ́dọ̀ ṣe sàkátùl fitri tó bá ti jẹ́ mùsùlùmí ọba àjọmọlábí ọgbọ́dọ̀ ṣe sàkátùl fitri olówó ni ẹ́ ọgbọ́dọ̀ yọ tálíkà ni ẹ́ tó bá ti ń rí jẹ tó ṣẹ́kù fún ọ ọgbọ́dọ̀ yọ ọmọdé agbọ́dọ̀ yọ àgbàlagbà ọgbọ́dọ̀ yọ wọ́n wá gbé kalẹ̀ pé sọ amin tamurin tẹ inú ń tán jẹ lọ́hùn ni àwọn èso làwọn fẹ́ràn jù lọ́dọ̀ wọn lọ́hùn pé èèyàn á yọ múdù nínú èso bóyá dàbídò ní bóyá nǹkan kan tẹrí páwọn ń àwọn mìíràn àbí nínú àwọn nǹkan tó dàbí nǹkan ẹyẹyọ bí ọkà bàbà bí rice bí àgbàdo bí gàrí lọ́dọ̀ wa ń bí èyí tọ́lọ́n bá ní kéèyàn ní kápá lé lórí wọ́n wá gbé kalẹ̀ pé ẹni tó bá jọkùnrin tó dúró déédé dáadáa tó ga tó ìsìgbọ̀nlẹ̀ àtẹ́lẹwọ́ rẹ̀ ẹni tí ò bá rí múdù ń tòsí náà máa ń lò ń gbà náà ṣùgbọ́n múdù ti wà láyé ǹsìn tó ti pọ̀ tẹ́pọ́ ní kéèyàn wọn mẹ́rin fẹ́ nìkan téèyàn bá ṣe lágbára kó ṣe é limani stata torí gbogbo nǹkan tí ń jẹ́ ọ̀nà tó lọ nípa sakat tó lọ nípa náwó nínú Islam ọlọ́run gbé e kalẹ̀ pé limanista táà ni tagbára bá wà torí pé ní a nígbà tẹ gbàwẹ̀ yìí tán ń tẹ́ jẹ tíyàwó jẹ tọmọ jẹ ó ti wà ńlẹ̀ lẹ́yìn ẹ̀kẹ́ wá bẹ̀rẹ̀ sí yọ zakatul fitri bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ hajj bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ sàká tó jọ́ràn yàn á yọ téèyàn bá ti ní kápá kódà àwọn onímọ̀ sọ pé ọlọ́mọdé kí tálíkà ó débẹ̀ bóyá pọ́ bá lè lágbára fún èèyàn tí tó wá rí pé ẹnu tóun ó jẹ ló wà nílé kó wá mú ọ̀ràn yẹn tọ́lọ́ ṣe kó dà níyàn lé lórí kó sì gbé e látorígun kìíní kó gbé e sẹ́gbẹ́ kejì la fẹ́ wò ọkàn tó fi ṣéun tó ṣe ń torí tèmi ọlọ́run àbò ṣe ń torí kárí mi ká ṣe ń torí tọ́lọ́run ọlọ́run sì fẹ́ ká ṣe torí pé lànàbì sọ pé innamal a'mal binniyat hmm. gbogbo nǹkan tá a bá gbé dání kádà ní àrèlé lórí kí lọ́lọ́run tó wá fẹ́ lórí ẹ̀ ó náà ni pé nǹkan méjì lọ́lọ́run fẹ́ ká yọ ń bẹ̀ àkọ́kọ́ ni pé iginaul fukarahi ani su'al iginaul su'al kéèyàn jẹ́ káwọn tí ò ní tó káwọn náà rọrọ̀ láti má lọ máa béèrè pé ń jọ ọdún ká máa wá lọ béèrè káàkiri pé ah, ẹjọ́ àní tá jẹ́ ń nulẹ̀ torí pé ọdún ìdúlẹ̀ fàárì ọdún wà fún ká dunnú kí dùnú ó papọ̀ ìsìláàmù tí ìsìláàmù sì dólé lórí pé kálàáfíà ó jọba àtàrà òmu wàtà àtòfù ká ṣàánú ara wa ká jẹ́ kífẹ́ ó bọ̀ láàrin ara wa dínú islam wọ́wà dínú salam ẹ̀sìn àlàáfíà ni kí ní jẹ́ àlàáfíà ni pé kẹ́nìkejì ẹ kó rí ẹ kínú ẹ dùn ní tó bá jẹ́ bàjẹ́ fún tó bá lágbára àti ṣe kó ṣe kínú ẹ dùn ẹ rí pé n ta fi mọ̀ pé islam tó gbé wá nìyẹn a lè kírun kámọ̀sí asalaamu alaykum wa rahmatulah wa salama ẹni tó bá kí ìrọ̀rùn hmm. pọ̀ kí dùnú lè kárí kẹ́ni tí ń gba àwẹ̀ kó mọ̀ pé torí àwẹ̀ náà tó wá ká lè kébí lè pa wá ká mọ̀ pé tébi bá pẹ lòmí á ìnira ni tébi bá pẹ lòmí yẹn ká lè wá kí ẹni tó lówó púpọ̀ kó lè sàánú ẹni tí ó rí pé ebi ń pa lágbájá yìí ọlọ́run fi ni pé ó ti bẹ̀rẹ̀ láti ìyẹn lè yọ ọdún kù ọjọ́ mẹ́ta àbókùjọ́ méjì ṣùgbọ́n èyí tó dáa jù ń pé àárọ̀ ọjọ́ ọdún èyí lọ èyí yọ lẹ́yìn yídi o. ká yọ ká tó lọ sí. ká tó lọ sí yídi ni. ẹ ẹ wa ti wò wá lé àwọn afáwà Sheikh Ayuba la wà pẹ̀lú wọn tí àjọ ń fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀ lórí níta ń pè ní zakatul fitri. ẹ rí ìbéèrè tí sọ̀rọ̀ kan yín pé ẹ fẹ́ béèrè yẹn màá bá yín béèrè lọ́wọ́ àfáwà nísìnyí insha Allah ta'ala ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn kábọ̀ náà ẹ kalẹ̀ ẹ káàbọ̀ padà sórí ètò yín tó wa Ramadan Kareem hmm. mo rò pé ń gbádùn àwọn afáwà Sheikh Ayub Othman ti pé tí wọ́n ń ṣàlàyé fún wa nínú ọ̀rọ̀ zakatul fitri bàbá zakatul fitri tá a wá ń sọ yìí tá a bá wá yọ kalẹ̀ báyìí àwọn àwo fún. Akbar ẹni tó dáa kágbé fún náà ni alifukara àwọn aláìní wal mazakin àbáwọn tó alifukara kò ní tó ṣùgbọ́n kò ní lè béèrè àwọn ní jẹ́ fakir àwọn mazakin òun lè máa wá tọrọ pé ẹ fún àwọn tọ́lọ̀ ní agbè fún náà nu torí pé tàwa wo àyà kanu suratu tauba àyà 60 ni ó ní innama sadaqatu lil fuqara ní tó fi gba wá dúnyà ni mẹ́jọ ló dákọ ń bẹ̀ ṣùgbọ́n àwọn kan ní sàrà owó ni ṣùgbọ́n eléyìí náà wọ̀ ẹ̀yà rí pé àwọn tálíkà lọ́lọ́run ti síwájú ẹni ó dáa ká gbé sàkátù lil fitri náà ni pé ẹni tí ò ní tá rí pé á ah, torí ntọ́lọ̀ ń fẹ́ tí mo gẹ́gẹ́ bí tí mo sọ lákọ̀ọ́kọ́ ni pé ó jẹ́ nǹkan méjì pé ẹlẹ́ẹ̀kejì ni pé ká fi fọ àwẹ̀ wa mọ́ ìfọ àwẹ̀ mọ́ yẹn ni pé tọba tẹmọ̀ pé sàká àtúntà ń yọ náà sàká owó wọn ní ká yọ àfi ń fọ owó mọ́ gbọ́n tí ò da tó kù díẹ̀ kà tó ń bẹ̀ ẹ̀hẹ́ bẹ́ẹ̀ àwọn tálákà tá a rí pé kò ní tó kò ní ga kò ní go ní tí ó jẹ́ ń jọ ọdún ká lọ fún wọn ká fi dùn wọn nú kí dùnú yẹn lè kárí. Allahu Akbar ẹ ṣeun gan ọba ọlọ́njà rìn pé ẹ ti sọ wọ́n rí pé àwọn tálíkà wọn náà ní ká yọ fún but àwọn kan máa ń yọ zakato lè fitiri yẹn pé ó lè jẹ́ ráìsì wọn yọ ní o ó yẹ lè gàrí ní o wọ́n wàá máa yọ fún àwọn imam ládùúgbò àbáwọn àfáà ládùúgbò sáà lè yọ fúnrú àwọn wọn nìna. torí àyà tí mo sọ yẹn nígbà tó débi kan ní wàhálà áàmì lina àléhà hmm. àwọn tí ń ṣiṣẹ́ lójú ẹ̀sìn hmm. Hmm. tá a bá yọ fún imam bẹ́ẹ̀ ni Hmm. ìbámu nú àwọn amìlúnà àléhà ló wọ̀ tàbá yọ fún wọn àwọn ni wọ́n wà mọ́ àwọn tí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn míì nínú mọ́sálásí wọ́n fàṣírí wọn ìmáàmù ju ẹ̀yin tẹ́ jọ ń ṣe lọ tí ẹ bá gbé dọ́dọ̀ ìmáàmù tí ìmáàmù wà ṣe ni pé àwọn tó ti mọ̀ pé ah, báyìí lórí ìmáàmù náà ní jòkó tinú yàrá hmm. tí wà ní lẹ́yìn ọdún kíyàwó rẹ̀ wá doní rẹ̀ sí àbí kíyàwó rẹ̀ doní gàrí rárá ó gbọ́dọ̀ pín kó náà pín fáwọn tó rí pé ah, inú jàmáà yìí ó ṣẹ́kọ̀ọ́ kò tí ì sẹ́kù fẹ́lẹ́ yìí eléyìí rí báyìí torí ìmáàmù ó mọ̀ wọ́n yóò wá pín fún wọn ẹ fún wọn ẹ fún wọn torí pé ó sọ̀rọ̀ yẹn kí ìmáàmù náà yọ tiẹ̀ hmm. nígbà tí ìmáàmù náà bá ti rí pé ah, òun náà òun wà òkè tọ́lọ́run ti ń ẹ̀ tọ́lọ́run ti gbé tóun náà ń jẹ rí mu tí ò sínú àwọn tó wà tó yẹ kó jẹ́ òkú náà lọ gbé fáwọn tí ó bá ni ṣùgbọ́n a lè alhamdulilayi pẹ́sà òun náà ni pé ǹjẹ́ a lè fi owó yọ zakatul fitiri. yejus ó tọ́ ká fi zakatul fitiri pẹ̀lú owó hmm, kódà wọ́n ti gbé kalẹ̀ pé a kàn ṣe òdiwọ̀n bóyá gàrí ló fẹ́ ṣe òdiwọ̀n gàrí èèyàn mẹ́rin múdù mẹ́rin ẹ̀yẹ tó bá jẹ́ kódà àwọn kan mò ń rí tí wọ́n ń kọ pé one six ni bíi ti Lagos State ń bí hmm. wọ́n sòdiwọ̀n rẹ̀ sí náà èyí ó wò pé kí bóun náà ṣe ń ta aládùúgbò yín iye táwa ní kò yọ yìí ó wàá sí sọ̀rọ̀ owó tabasẹ̀ wo òde òní gan látara pé bí nǹkan ṣe ń lọ lẹ́nu yìí torí pé àlàkìdíyà àwọn ìdájọ́ máa wá bí àwọn bí nǹkan bá ṣe ń lọ nínú ìlú hmm, kòdíjà tó sàmánì gbà mí bẹ́ẹ̀ ni yóò máa dájọ́ bẹ́ẹ̀ ni hmm. ntí sàmánì wá ń wí lóde òní téèyàn bá fowó yọ gan wọ́n wọ afdal torí pé owó tó fẹ́ nìyẹn yóò mọ nǹkan tó kàn láti rà hmm. ntó wá ṣe ni pé ìwọ tó bá fẹ́ fowó yọ kì í ṣe bí ẹnìkan tó yẹ pé ẹ̀yin tẹ́ tẹ́ yẹ pé wọ torí bàbá gbọ́dọ̀ yọ fọ́mọ ẹ̀ ọmọ tí o tí máa ṣiṣẹ́ tó wà lábẹ́ yíyọ fún ìyàwó yíyọ ẹ̀hẹ́ táwọn òbí ẹ̀ tó wà lábẹ́ tó ń jẹ lábẹ́ rẹ̀ wọ́n ó dandan tó bá wá ṣe bẹ́ẹ̀ tó kó yẹn jọ yóò ní iye tó jẹ́ bóyá ten thousand ni bóyá kìíní kan ni kó fẹ́ nìkan má pè fún yàn ìkúròdúnlá hmm. má pè pé ilé two thousand ilé no fẹ́ nìkan kínú rẹ̀ dùn ìfẹ́ nìyẹn nìkan yẹn tó dunnú yẹn Ọlọ́run ó fi gbàdúrà ẹ̀ ṣùgbọ́n tó bá pin yẹn kò tí kábùkátà ẹni tó fún lọ́hùn bóyá tó fún yẹn kò ní rẹ́mi mà ń gbọ́ nìkan one kí ló fẹ́ fi ṣe ń jọ ọdún bọ́ tí ó dídí tó gbé fún pé ten ní á inú tiẹ̀ náà dùn ìdùnnú yẹn gan lọ́rùn fẹ́ lò tó torí pé ànábì ní ẹni tó fi ń da jù lẹ́ni tó jẹ́ pé ń fi ìdùnnú ó ń fi ìdùnnú sínú ẹlòmíì tí ó jẹ́ pé òní kankan ní ti Islam gbé wa náà nu àtàrà òmu wàtà àtòfù bainana. Allahu Akbar tó ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń wò wá gbogbo ibi ti ń wò wá ọ̀rọ̀ nípa zakatul fitri náà ni àyànjú torí pé a pé ọ̀ràn yẹn ni ká sọ̀rọ̀ nípa ẹ̀ torí pé ọdún náà là ń wò lọ́ọ̀kan ní ń wò wa ọdún náà bá wa dé wọ́n ní a lè yọ láti ọdún kọ̀túnla ọdún kọ̀la ọwọ́ àárọ̀ ọjọ́ ọdún lọ yídì ti yọ fitiri. oúnjẹ lọ fẹ́ yọ náà ni owó náà lọ fẹ́ yọ náà ni jẹ́ kó ti tẹ́ ń tọ̀ òun lọ́wọ́ láàárọ̀ ọjọ́ ọdún so that òun náà ìmúra rẹ̀ ó yí padà tọ́lá ní títí ronú pé ah, bàbá dé láti yídì nísìn kí la fẹ́ jẹ tó tíyàwó ti sọ pé dádì kí la fẹ́ jẹ báyìí nísìn táwọn ọmọ náà ti sunkún pé tán ti ń fọnú finú lọ́lẹ̀ pé àgbàwẹ̀ ah, kò sí nǹkan tá a fi gbàwẹ̀ àtúnfẹ́ ó tún dijọ́ ọdún kò tún sí nǹkan kan kí la fẹ́ ṣe báyìí tó yẹ pé ìrònú lànà fi ní ẹ ṣe é kó tó ní pẹ́ lọ yìí dì ẹni pé tẹ́ ẹ bá fún ní owó tẹ́ fún ten thousand lọ́dún kọ̀la pẹ́tọ̀ alájọ ní zakat fitiri tèmi ẹgbà ten thousand naira ni tẹ́ ẹ yọ fún yàn lọ́dún kọ̀la tí ó sì ní kọ́bọ̀ ńlé lọ́dún Eh. ẹ ten thousand naira wàlá ẹ ti sọdún fún ìgara ni ó fi wọlé ni ó sọ fún ìyàwó ẹ pé tó o àṣìáwù ọgbọ́n á sì ọdún lọ́la á <laughs> sì ọdún lọ́la wàlá á sọ nísìnyí ọ̀sán kó wo lè rẹ̀ já ọ̀rọ̀ rárá sí kóńgò méjì ọ̀yá láàárọ̀ là náà ní kẹ́kọ́ ọdún kẹ́kọ́ ṣe ìyàwó rẹ̀ máa gbé àgbélẹ̀ ti rówó àfìyẹ́lẹ̀ sàkátìrì fìtìrì ti wọlé nu onífìbànújẹ́ hmm. sọdún ẹ wò Islam ẹ wò bí Islam ṣe dùn tó ah alhamdulilayi adúgbò lọ́dọ̀ Ọlọ́run bàbá ọlọmọ sábà sàn ilé sàn rí ọlọ́run níbi lọ́dọ̀ Ọlọ́run adúgbò ẹ̀pọ̀ lọ́wọ́ yín pé a pè yín ẹ sì dá wa lóhùn ọlọmọ sábà dẹ́yìn náà lóhùn ọlọ́run bá dúró tìyàn ọlọ́run ní fìyín sílẹ̀ ọ̀rọ̀ aláhàwọ̀lá wàlá kú wọ́tà ìlàbìlà ìlà àlìdà ẹ̀ríkẹ́ tó máa wá lọ ní àárọ̀ yìí ẹ̀yìn oní wọ́tò ní program wa kọ́ máa dẹ̀rù lọlé hmm, yóò dẹ̀rù lọlé àfùyín lẹ́bùn àṣàlà alukurani yìí ẹ̀rọ ọlọ́run kan lọ́ra aránṣẹ́ pé ká máa pín fáwọn èèyàn gbà tó gbọ́ tó rí bá a ti pín kurani tí bàbá wa Professor Ahmad Ọlánìyí rà a ti pín yẹn gbàtà àròpá tún rí kúránì sí ni ìgbà tí yẹn wá fẹ́ tán ní ẹ̀rọ náà nàbà tó ní pé ká tún ra kúránì míì sí ẹ̀rọ ọlọ́run náà kọ́ lọ́mọ́sà bá sán lẹ́sàn rí àlùkúránì ni ẹ̀yin náà lẹ ní um, aṣọ àǹkárá yìí ọ̀pá mẹ́fà níbẹ̀ ń bí ìyá wa alhaja wa khadija suwọlá láti amẹ́ríkà àwọn ni wọ́n kó ránṣẹ́ sí wa pé ká máa fún gbogbo àwọn àlejò tá a bá wá sọ́dọ̀ sórí program wa ẹ̀yin náà lẹ ní um, àwọn. Um, garment consult àwọn hijab oríṣiríṣi aṣọ náà rán tó léyìí yóò jẹ hijab fáwọn àjìyà ọlọmọsà jẹ pr yẹn pẹsà ọlọ́run nẹbi lọ́dọ̀ ọlọ́run um, ẹjẹ tó fún yín kí o dà tẹ máa fi ṣe ilẹ̀kùn lé bàbá wa professor ahmed ọlani salawudeen àwọn náà kó ránṣẹ́ sí wa standard insurance consultant limited àwọn náà ni wọ́n ní wọ́n ní kí a fún yín kọlọǹkọ fàlùbáríkà sí ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ wọn kẹ fún wọn kẹ́ẹ̀dẹ̀ fáwọn yẹn nọ́mbà yín ẹlẹ́mìílẹ̀ tún ní béèrè míì tí ó jàtọ̀ sí ìtẹ̀mí béèrè torí pé ìmọ̀ ntọ́fẹ̀ ni ìmọ̀ ẹ̀sìn náà lẹ́yìn náà lẹ́gbẹ̀ẹ́ dání ọlọ́run dákúmọ̀sà járe pẹ́ ẹ dúpọ́ lọ́wọ́ àwọn bàbá wa tí wọ́n gbé alukur'ani ẹrú ọlọ́run ọlọ́run bá gbà á ní ìbádà lọ́wọ́ yín o ọlá alukur'ani tí ò tẹ́ tí ò tẹ́ ẹ̀yin náà ò ní tí láéláé àwọn alájà wa Khadija sọ ọláyà dín ní ọwọ́ àdúrà dáwà foundation ọlọ́run má jẹ́ ó bàjẹ́ fún yín àlékún ìdùnnú ọlọ́run tó bá a ṣe fún yín àwọn gamet consuls tí wọ́n ní ìjàb ọlọ́run mm. iléeṣẹ́ yín ò ní bàjẹ́ iwájú iwájú lẹ́ẹ̀ máa lọ ẹ̀ní rí fàsẹ́yìn láéláé làbárkà wa ẹni rè bàbá wa Ahmad tí wọ́n fún o dà orí ìdùnnú orí ńláńlá ọlọ́mọ bá a ṣe fún yín eh, tọ́ fìlà yín náà ní eh, eh, iléeṣẹ́ náà ò ní bàjẹ́ standard group àbí ọlọ́run ní jó bàjẹ́ láíláí ẹ ti wà standard ọlọ́run tó jẹ́ máa lọ wájú sí i wàlá àwòlà wàlá kò wáta ilà orísun náà ọlọ́run ní jó bàjẹ́ o iwájú iwájú la máa lọ àní wá sẹ́yìn ọwọ́ àdúrà dáwà foundation ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ abubakar uthman umar ali ọlọ́run ní dàrú láíláí á máa lọ sí i àwòlà wàlá kò wáta àwọn àtúwájú ṣe pẹ̀lú ìjọba ọlọ́run ní jẹ́ rí bàjẹ́ ń ìtẹ́ tó ń dá fúnra yín ọlọ́run fàdí sí wàlá amina amina iléeṣẹ́ orísun lẹ́ẹ̀kan sí ọlọ́run ní dàrú níwájú iwájú láàmà lọ orúkọ tèmi ni Othman Ayub nọ́mbà fóònù nọ́mbà 080 23 94 3834. ẹ bá ń tún wílẹ̀ kan sí. 23 94 3834 náà lẹ ti gbọ́ yẹn fáfáyé tẹ bá ní ìbéèrè tẹ fẹ́ béèrè lọ́wọ́ wọn abẹ́fẹ́ kí wọ́n bá yín bẹ̀ lọ́hùn pẹ̀lú ògùn ọlọ́run ṣá àlà ẹni tọ́lọ́hùn gbà fún ni wọ́n ọlọ́run ní kọ̀ fún láéláé. a lọ sókè lọ́wọ́ nísìnyí gbàtà bá padà dé pẹ̀lú ògùn ọlọ́run ṣá eh, a fọ̀rọ̀ jomi tó rọrọ̀ kó tó pé a wà dágbére lórí ètò tọdún yìí kọ́lọ́ mọ́sá gbọ́dọ̀ ẹnì hmm, wa pàtàkì jù nípa ọ̀rọ̀ zakatul fitri zakato lè fitiri ẹja gbìyànjú kárí pa yọ o hmm. wọ́n ní ẹgbẹ́ wákàtí wọn dálẹ̀ kan wọ́n ní agbàwẹ̀ mọ́ yọ jákàtẹ́ tí ó gbọ́ o agbàwẹ̀ mọ́ yọ jákàtẹ́ tí ó gbọ́ àwẹ̀ ń rọ̀ lókè bí àdán àwẹ̀ ń rọ̀ lókè bí àdán o àwẹ̀ ń rọ̀ lókè bí àdán ẹni tó gbàwẹ̀ ọgbàwẹ̀ ọgbọ̀n ọjọ́ àbíjọ́ mọ́kànlélọ́gbọ̀n ọ̀wọ́ ayọ̀ jákà gbogbo ara ti gbọ́n tó ń pè ní jákà báyìí òun náà ni oúnjẹ tá a bá ń jẹ nínú ìlú o lè jẹ ráìsì o lè fi yọ o lè fi gàrí yọ o lè fẹ̀wà yọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ayé ti wá dìrọ̀rùn nísìnyí gbogbo àwọn afáà ti wá jòkó fatiwa lórí ẹ̀ wọ́n wá láà fi owó náà a lè fi yọ zakatul fitri a lè fowó yọ zakatul fitri kí a lè wá mọ̀ dáadáa lórí ọ̀rọ̀ zakatul fitri yìí mo fẹ́ fi kinní kan hàn wá nínú ẹ̀ nípa zakatul fitri yẹn torí pé réètì owó ó ní réètì láwọn owó tá ń lò láti fi yọ zakatul fitri ó ní réètì ìlú kọ̀ọ̀kan lọ́dẹ̀ ní réètì owó tiẹ̀ so àwọn ẹrú ọlọ́run kan ti wá gbìyànjú wọ́n ti ṣègbìyànjú ẹ̀ jáde fún wa òun mo fẹ́ kà sí wa létí kó lè bá a jàǹfààní fún wa àwọn tá a bá wà lábújá tó bá pé rice lọ fẹ́ yọ ń sàkátò fitiri four thousand three hundred ní lórí èèyàn kan tó fẹ́ pé ẹ̀wà ló fẹ́ yọ ń sàkátò fitiri three thousand five hundred ní lórí èèyàn kan tó fẹ́ pé gàrí ní one thousand seven hundred ní lórí èèyàn kan tó bá yẹ pé maize ni one thousand seven hundred fifty ni lórí èèyàn kan àwa tó yẹ pé Àbújá la ti fẹ́ yọ zakatul fitri wa àwa tá a bá wà ní delta tó yẹ pé rice la fẹ́ yọ three thousand five hundred ni tó yẹ pé beans ni ẹ̀wà two thousand seven hundred ni tó yẹ pé gàrí ni one thousand six hundred ni tó yẹ pé maize ni one thousand seven hundred fifty ni àwa tá a bá wà ní Ẹdó tó yẹ pé rice la fẹ́ yọ three thousand five hundred ni tó yẹ pé ẹ̀wà ni three thousand three hundred ni tó yẹ pé gàrí ni one thousand four hundred ni tó yẹ pé mèsì ni one thousand nine hundred ni àwọn tá a bá wà ní Èkìtì tó yẹ pé rice láfẹ́ yọ three thousand five hundred ni tó yẹ pé beans ni two thousand eight hundred ni tó yẹ pé gàrí ni one thousand six hundred and eighty ni tó yẹ pé maize ni two thousand one hundred ni àwọn tá a bá wà ní Kwara State tó yẹ pé rice láfẹ́ yọ three thousand five hundred ni tó yẹ pé wà ní two thousand nine hundred and seventy five tó ní one thousand five ní one thousand four hundred ní. Lagos Èkó tá a wà yìí rice lọ fẹ́ yọ four thousand two náà ní kan beans tó yẹ pé wà ní three thousand six hundred ní tó yẹ pé gàrí ní one tó yẹ pé rice la fẹ́ yọ three thousand nine hundred ni tó yẹ pé ẹ̀wà ni two thousand nine hundred twenty ni tó yẹ pé gàrí one thousand six hundred ni tó yẹ pé maize ni one thousand six hundred ni àwọn táwa ní Ondo three thousand five hundred náà ni rice wa two thousand eight hundred lẹ́wà one thousand six hundred eighty náà ni gàrí two thousand one hundred náà ni maize wa àwọn táwa lọ́sùn three thousand seven hundred fifty ní ráìsì wa three thousand four hundred fifty ní ẹ̀wà wa one thousand seven hundred fifty ní gàrí wa one thousand five hundred ní mèsì wa àwa tá a wà ní Ọ̀yọ́ four thousand naira ní ráìsì wa two thousand nine hundred lẹ́wà one thousand six hundred ní gàrí one thousand six hundred náà ní mèsì eléyìí jẹ́ ìgbìyànjú táwọn kan ṣe tí wọ́n jòkó nípa ọ̀rọ̀ ọmọ ẹ̀sìn pé ẹ jẹ́ ká wò ó báwo ló ń jẹ́ ṣe rí nílùú kọ̀ọ̀kan táwọn yẹn bá fẹ́ yọ zakato fitri tán fẹ́ fóúnjẹ yíyọ jáká báwo ni iye èlò ló máa bá dé lówó owó tó máa bá dé náà láti ṣàlàyé fún wa yìí ọlọ́run kó ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run ọlá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim àwọn afáàdẹ ti ṣàlàyé fún wa wípé bá a ṣe sọ yìí tèèyàn kan nìyẹn o irú ráìsì ń sìn téèyàn bá yọ ráìsì tó bá yẹ pé ráìsì four thousand three hundred ló bá fẹ́ yọ lábújá four thousand three hundred ti wọ́n ti bàbá nìyẹn four thousand three hundred ti yá four thousand three hundred tọmọ kínní four thousand three hundred tọmọ kejì ó wá kó gbogbo owó yẹn papọ̀ ó wá wo tálíkà ọlọ́run kan tó wọn ní tó wọn fi sọdún tí ò ní tí ó jẹ tí ò ní tí ó mu wọn àti fámìlì ẹ̀ ó wá kó owó yẹn fún wọn ló sàkátò lè fitiri ẹ̀ nìyẹn láti múnú tiwọn náà dùn kọ́dún Islam bó ṣe gbé kalẹ̀ nìyẹn Islam ní ẹ jẹ́ kí dùnú ọ kárí ni níjọ́ ọdún ẹ má jẹ́ dùnú ṣubú sẹ́gbẹ̀ẹ́ bìkan ṣé wàá láti mọ àwọn tálíkà tí ò lówó lọ́wọ́ ìdí nìyẹn tẹ́ fi nídìí àwọn ìmáàmù yín ìdí nìyẹn tẹ́ fi nídìí àáfàá yín tí ò ṣe tí èsà fún olójú kòkòrò tó yẹ pé tẹ́ bá kó fún òun náà kó sínú ilé ni no ẹjọ́ yẹ pé tó àfà ẹ̀yin làwa rí àwọn tálíkà tó bá wá bá yín fúnra lọ́wọ́ ẹgbẹ́ ẹ̀kọ́ fún wọn lágbára ọlọ́run àwọn fọ́fíìsì fi jíṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tán kówó bẹ́ẹ̀ fún mi ṣáàlá gbogbo ni mo fi ń jíṣẹ́ fáwọn tálíkà ọlọ́run kò síjọ́ táwọn èèyàn kì í pè mí ìpè ẹ̀dákun lágbàtà rẹ̀ ti bẹ̀rẹ̀ wọ̀lá ilẹ̀ azim tí wọ́n á pè mí táàdẹ́ ń gbìyànjú gbàgbára tí mo tá à ń fi ránṣẹ́ sí wọn tó ti yé tó gbé ẹni tẹ́ bá yọ jẹ zakatul fitiri yìí náà ẹ lè kó ránṣẹ́ sí wa inshàlá wa àbàyìn distribute ẹ̀ fún àwọn tó yẹ kẹ́ ẹ fún kọ́lọ́run dákun mọ́sà gbẹ̀rẹ́ ẹnì kọ̀ọ̀kan wa wọ́n láàrin nàbí lọ́dọ̀ ọlọ́run lálá ilá ilọ́lá ètò tèlé òní jùbá ìlọ̀ pẹ̀lú ògbóràn ṣáàlá lọ́la láti máa pàdé lórí ètò yìí kan náà ta pẹ̀lú